so ẹ̀yin èèyàn wa nílé gẹ́gẹ́ mo ń sọ pé ẹ̀ka rẹ̀ ká sàn án ẹ̀kọ́ rẹ̀ lẹ́kọ́ ajálẹ̀ o níbi yòówù tí ẹ ti ń gbọ́ Queen Abọ́sẹ̀dé ẹ ibi tí a wà lọ́wọ́lọ́wọ́ àbẹ̀wò kejì tí à ń ṣe lélẹ́yìí tá ní tọ̀ sí Louisiana ibo ni a wà yìí òun náà ni wọ́n ń pè ní Fleming Fleming bóun náà tẹ̀sí pé náà Fleming olórúkọ kan tó ń jẹ́ ń mọ̀ béèrè ń béèrè ọ̀pẹ́ ara abúlé ni mí àbáyé náà ẹ̀yìn ẹ̀yìn crocodile ìyẹn tá à ń pè ní ṣe àlégbà àbí ẹ̀yìn eléyìí tó jẹ́ funfun leléyìí tó yàtọ̀ sí ti àwọn eléyìí tí a rí lánàá òun leléyìí wákàtí kan ààbọ̀ la fi la fi drive débí báyìí wákàtí kan ààbọ̀ la fi drive dé báyìí òun náà ni ẹ̀ ń wò yìí. ẹ̀rí bó ṣe gùn tó. Hmm. Eh, inú odò náà ni ó wà yìí. inú omi ni ó wà yìí ẹ wò inú omi ni ó wà yìí. Eh, ó sì tóbi púpọ̀ ó tóbi púpọ̀ wọ́n ní àbáyé náà ni ìyẹn ni pé eh, funfun eh, òun lélẹ̀. tó ẹ máa bá wa ká lọ a ti ń lórí omi báyìí o. All right, see you later. Bye-bye. Yeah. eléyìí ó kọjá odò ogun ẹ tẹ́ bá ń gbọ́ alagbalúgbú omi òkun òun náà ni eléyìí